بسم الله الرحمن الرحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم والمحتاج حتى توفاهم ربهم وهم في حالة الرضا والرضوان وعلى كل من اهتدى بهديه من الإنس والجان إلى يوم يحكم الله فيه بين أهل الكفران وأهل الإيمان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن الحبيب المصطفى والمجتبى والمرتبى محمدا عبد الله ورسوله عليه من الله أفضل الصلاة وأتم السلام بسم الله ما شاء الله لا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقدة من لساني يفقه قولي اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا سهل لنا أمرنا هذا ووفقنا لما تحبه وترضاه في أمورنا كلها يا أرحم الراحمين اللهم إن كنت كتبتنا عندك أشقياء فامرنا واكتبنا سعداء ارزقنا سعادة الدنيا والآخرة واكتب لنا سعادة لا نشقى بعدها أبدا آمين آمين ثم أما بعد يا معاشر الإخوان لا تنسوا أن أصدق الحديث كلام الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنجاني الله وأنقذني وإياكم جميعا من النار آمين ثم أما بعد أيها الأحبة الأكارم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا قوم من الأول الحمد لله رب العالمين ومري أنا ميكي يا إمام وجل وهم أمامنا دار إيمانا dɔwɛrɛ de akiida yi a baw bɛ min ko mori nana la ya dipi o mori ko mori nana ko ko ka shayi kata ta su islam na mu ɔn de akiida ko dɔn mori nana wa ɔrɛ sɔgɔ ya kata ta su ibirɛ tɛrɛ ɔn de ibirɛ yi ɔn mori nana wa ihe ya ba kaana ayi kɛ na bɛ k'o de sɔrɔ yi k'i to amen yɛrɛ sɔrɔ yi a se maduwa ya dife yo mulika adab da yana shayya idan ashe abu ne tama umuri na wa abono umuri le ko me ina idan ne ko do mu amen ya sha ju shinye umuri na wa ojiri amen do umuri na wa o shi sana se de bakara ina kuma kurmi tana ta bala ata ben na ka ti ya sasa to umuri na wa tani ata bai bin bin izi ya ba na da umuri wa ikal janna sumayya amen ثم أما بعد أيها الأحبة اليوم نتحدث تحت عنوان من هم أهل السنة والجماعة أولا مش من الإسلام وذوم لي أبو كانيرا ينام بيت ما يمو إنا جنوننا أنا لا ينام كاريم أنا إكي إكفلانيا أنا وجزيك من هم أهل السنة والجماعة ina ni ahlu sunna wal jamaa asona biko kiriyani yiske ahlu sunna wal jamaa ilali ile ngwaza lele sabi sana nime ememe ene ile ene meme asomulika wa inni ara anna hadha almawdu nahtaju ilayhi lileleka ikukiriyana nani iye ni jambe pepe awoka obuwa abeni aisha ya ahlu sunna wal jamaa àwọn ìdóòrò kẹyìn àáká ahlu sunna wal jamaa èyí ọ̀nà ẹ̀rọ ahlu sunna wal jamaa jẹ́ one of the an ordinary muslim láti tó wùrí ẹ̀dá àwọn èyí àtẹ̀yẹ yàtàhàbà báàbò nas and yoga ah ahlu sunna wal jamaa àlẹ́ yìí dá àwọn èyí ọ̀dà kàtà ẹ̀wọ̀n wọ̀nyẹn zaid dèrò kàtà ní ahlu sunna wal jamaa lima lèyìn لقومه لا يعلم حقيقة أهل السنة والجماعة أقول قاية ما هي أهل السنة والجماعة أما مبانا يا حلال مبانا لا تنتم لي الله عليه وسلم والحديث أن هذا العنوان يندرج تحت خمسة عناصر بإذن الله إيراني معك أنا ترى إكو أنا نمنا عجل هو يشمريه lana ra rehe tuweso abo abo ilehi ana lillahi insha Allah العنصر الأول أبو فافا معنى أهل معنى أهل السنة والجماعة إلى تعالى نجد عاش أهل السنة والجماعة سمي the concept of أهل السنة والجماعة is conceptualized linguistically and shariatically صحيح السنة والجماعة العنصر العنصر الثاني أما قوما أبي أبوك قوما أسماء أهل السنة والجماعة إلهنير أهل السنة أهل الجماعة العنصر الثالث أما أنا قوما أن نتحدث عن منهاج أهل السنة والجماعة deka sɛbi ozi ɔne ahlu sunna wal jamaa ɛna ne bi mɛrɛ sɛbi sɛbi sɛku sɛbi sansa al unsur arabi obo kɔbɔ hona wani abɔ kɔ hona huwa an naskura ahli sunnati wal wa alamatihim abɔ أو بكي سباق أهل السنة والجماعة سنصي أنا قبل أن أهل السنة والجماعة والعنصر الخامس وهو الأخير ضرورة التمسك بالسنة النبوية وخطر مخالفتها أنا سواهوني أبي كان أريد جوجو أنا بدولي دولي لي دولي لي سكاين ya sa su sunan to muri sallallahu alaihi wasallam ya tuvo ku sunan to muri sallallahu alaihi wasallam ana re ce ina kata na ko ga su sunan o sha ga sunan to muri ne sallallahu alaihi wasallam wa inni sa'il lillahi an yassara li alhadith ويوفقكم في الاستماع ويرزقنا العمل بما علمنا وفهمنا ما دي في ملكم انا واسم جري نايكا دوم يرايني دوم يرانا واشا باي جري انايو

àwọn mọ́sílẹ̀ ìmáàmù ọ̀rọ̀ ìdíkà káàdì sínú àdì sínú àtẹ̀lẹ̀ pẹ̀lú jama àwọn méjèèjì ẹ̀ ṣọ̀tọ̀ sórí ni ní kẹ́lìmọ̀ tó ahàn ìdàn arab táàkì bí máa ná àlàkùrìbà wà táàkì bí máa ná àlàkùrìbà ọtí lẹ́yìn ahàn ìdàn lágbáwá ni that is linguistical meaning yà kàn ìtumẹ̀ ẹ̀ hàn ọ̀rẹ́dọ̀ jẹ́ àndọ̀dà family ọ̀dà relatives ọ̀dà. ضرب بمعنى الأصناف والأصناف الجمع صابع طيب والصاحب هو شريك الإنسان فيما يعمل أبا ضعفي طيب، أصحاب أبا يكيه كافي أصحابه تمري صلى الله عليه وسلم أصحاب أنا نعم. وين يمتما في people يمتما في companions then وعافي أهل الشيء بمعنى أصحابه

i isana hi sunna ona bi at-tariqa methodology way mana at-tariqa wal kayfiyya uzono da ha misa ono misa bi that is literally kina ha awaman ha ti sunna uzono da ha misa ah ya sunna lakin tumurin masalan لو أن الإنسان مثلا كان يحب عندما يتناول آبا أن يكون الآبة جامدا شديد الجمود نقول سنته في تناول الآبة أن يكون جامدا أوايا أوايا لك أنا آه، نعم، أتلا جيس كنا كما جيس كنا كما ضح حكو ضح كنا هذا أيضا أنا ضح هذا لكن كم مدين هذا نعم، هي أيضا maybe أوسكي أبوكتا يا أبو هذا بيبس أبنا نعم، أنجسيكا أمام قتل yani wede ka sunnatuhu fi tanawul eba sunnani ije iskono yada uzono zeyo on le iskono yada an yakuna janidan shadidan jumur hatta tasbut al-luqmatu fi al-makan alladhi tadhhabu ilayh ni kisunnan uzono zeyo uzono a ome mele ko dikai o skeba no kasel ko ai ka tomo buru abulana ada aiba hanyete e kasono ada aiba hanyete ro ko Not the two mu àwọn sọ́nà bíi the word "sunnah" from the literal perspective òtánà bàjẹ́ musa wọ́n sunna tó ẹ̀yìn dà án lè yí sálá àmà the technical meaning of sunnah? sunna èdè àkẹ́ àkàní ìṣọ́ bí a ṣẹlẹ̀ àtàǹzán that is uh, the concept of sunnah, sunna èdè àkẹ́ The ilé ṣẹ̀ríà only a non yọ̀ọ̀yọ̀ science of hadith as sunnah to. هي كل ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو صفة خلقية أو خلقية إنسان أهل السنة إذا هناك كأي حديث أو في سنة كتا أعطفا نمدوكم صلى الله عليه وسلم لا تقولوا سنة السنة يا يعني أما في سنة كتا أعطفا نمدوكم صلى الله عليه وسلم من قول enere amakaaya mu nsa de bi gyegye dama abɛfɛ full attention enere no nso mori nka awofeere abokɔrɔ namɛ aw takiriri abisana meeyan dɔ silent over honor one silent approval of the prophet sallallahu alaihi wasallam that is a companion though or, or possible and eh, though come with a particular act act in the presence of the prophet sallallahu alaihi wasallam daanya saa bia na mo kɔrɔ yɛyi no nso to mo ni ya ɔkɔ no to mo ni ayi bɛ da ama mɛ mo kɔrɔ no ɔdɛ nso to mo ni ka ɔsan ayi kakiri bi ɔsan akoto to mo ni bi ala haali yɛ dudu ala anna nabi ya sallallahu alayhi wa sallam akɔrɔ zɛlɛ fi لأنه لو كان فيه بحث في شرع الله لنهى عنه مباشرة أصنع سوف كنتم رضي الله عنه إذا ما نقول ده سقط asụlụ koodo nwe ikiri anabiri ni seri ọbụ agụmị ka ee anya nkata na ee nan ọbụ na ọma na abịa kene dọka aka kọọlị asọ na abụọ mẹ ọtụla tuntum ya nani ịnụ ya maka ịnụ kọrọ na mẹ jiwa sọrị ịnụ sana mẹ ya dodo nwe yi ara ẹlari ka atini sunna ajiwọn tó mori sọlọ sọlọ ọ bi sifatun falkiya am sifatun kolokiya. ọ̀bí ajúwà ní ilé ọmọrí mẹ̀mẹ̀ mọ́nà nìyọnu àbí ajúwà ní ilé ìdúró náà ihe tó mọ̀ ilé ìdúró náà ọmọ ní ìdẹ̀dà ọmọ ní sùúrù ọmọ bá ní yọba ọmọ ní sọ ọmọ àbẹ́sẹ̀ náà yọ sóni then the technical meaning which is na. isomo to muri bɛ ɛrɛ an waka isana ni yando do wuyi a bi ajuwan sana ni sun babalu minnu nana ko alal maqsud bi ahli sunnati bi ma'ana ashabu sunna ay sunnat ar-rasul sallallahu alaihi wasallam aka ke ahli sunna to sun me ayi ba ahli sunna ona bi enama ka ke sa sunna na bi sunna to muri sallallahu alaihi wasallam that is enene ẹ̀nà náà ha mọ́ tó mi sọ̀lẹ̀ sọ̀lẹ̀ bẹ́ẹ̀ yà á sàn sàn bẹ́ẹ̀ yà á tọ́ pan ẹni rẹ̀ lọ́fà ọ̀nrí kọ́kọ́rọ́ náà mẹ́ ọ̀nìrí isan náà mìíràn yà dókè òwò yìí láti tó mi. ọ̀rọ̀ náà ama ni jẹ́ fẹ́ náà ẹ̀rẹ́ ní àárín àárín fún mi. bẹ́ẹ̀ wọ́n jamaa wọ́n jamaa dàrẹ́ sọ̀rọ̀ àkàkì wọ́n jamaa àárín fún náà wọ́n jamaa. الجماعة هي ما وافق الحق فهم أهل السنة والجماعة لموافقتهم للحق وإن قلوا عاد جماعة إلى أبوان يبون أبنان الجماعة سبب because عاد جماعة جماعة إلى أبوان إلى أبوان يخرج من الجماعة لكن ثم دي أولا كده يوي أبوان جاي فرس لذا جماعة إلى أبوان so أهل السنة جماعة للسنة sẹ́mọ́ ọ̀bìkà ẹ̀ẹ́ni nana ju ẹ̀kúrẹ́ sílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lẹ́jọ́ ìgbẹ́ ìgbà náà ọ̀ọ́lẹ́kẹ́ bí àìkéde wòye yìí because ilé ìwúrọ̀ àwọn ìkúrò anáńkà yé rè ìdúná òmùrí àkàrà yìí anabi ibrahim anabi sọlá tó sọlá ọmọdé ọkọ yìí. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين أمرك إن إبراهيم فذكر أول إبراهيم النبي إبراهيم من يعقلنا كان أمة خالقا لله ومن كان his nation he said look despite that his nation why Africa is the only one is the only human being in that era in that epoch in Umar that particular period one the only person and I'm in Islamic monotheism that we two moments and then Ibrahim on Yara but not we two moments and then Ibrahim and Umar

أمري يا أمة سامع أبوكم نجل زيدا إن إبراهيم كان أمة قانتا لله وما ديوم ريتشم تنين حنيفا دو دو دو دو جيسي كان أقوذي كورا كوزا نبا أنا كيف إيه وزو يشو أمري جيكني كنيوزن دو جي كو أمري أن ينك شخصون معنى الحديث كلمة ولم يقو من المشركين أمري أوكي نبنا يا خير أشياء أمري سو يانا يبورو أيها àáfi alùsùnà wàjàmà sómi ẹ̀nàmà sáàtì sínú tó múrí sọ̀lẹ̀sọ̀lẹ̀ jàmẹ́ ẹ̀bẹ̀ ní sẹ́mẹ̀ àbúkẹ́ náà jẹ́ tọ́sí rẹ̀ mọ̀tàkùn tó múrí wọ́n ní wọn aṣọ́lá fàhálì nínú àmì àhàdì àlà ìyẹ́kọ̀ ọ̀bọ̀ àyọ̀dọ̀ alùsùnà àti kànámẹ̀lẹ̀ àǹkà ònyàlá ẹni wọn ìgbóná dẹ ayé àfúrẹ́ ilẹ̀ ọ̀dà àyìn rẹ̀ kàkà kọ́ bá alùsùnà mọ̀tàkùn tó múrí wọ́n yẹn náà bá alùsùnà ẹ̀yí ká àdìsún náà kọ́ àdàbọ̀ ẹ̀mọ̀ láti tó mú ní ká àdìsún náà àwọn ẹ̀sà àti tó mú ilé ẹ̀ hàfà ọ̀n ọ̀rọ̀ kọ́lá náà rẹ̀ ọ̀n àní sáré ní àdọ́dọ̀ òwe àyà ń sọ́mọ́ rí ká àmọ́ ọmọ mi láti tó mú ní ọ̀gbìn sí ẹ̀mọ̀ mi. so wá wọn nọ náà nọ alùsùn náà ẹ̀ wà jẹ̀mà wọn náà ní bá sábà fi dà ẹ̀ alùsùn náà wà jẹ̀mà ẹ̀

مطلب كنتم إلي فرق روانا بلا شك نوزو سين نوزو سين دين يا رامون ماما دي أنا العنصر الثاني وبكو بغبا أسماء أهل السنة والجماعة إلى أنا أنا سيار أهل السنة والجماعة أهل السنة والجماعة أنا أنا anase yewa anase yewa den ni nadu le ri na ina qur'an na na be ko mana bi ahli sunna ana wa wa ka ha ama ina re anase yewa bi oso na ani sita ko la iko kire ya ahli sunnati wal jamaa o nya bana ahi wa ahli sunna wal jamaa sama li ajlakum tamassaku bi sunnati an-nabi sallallahu alaihi wasallam wa hum jamaa لموافقته بالحق أقول شيء إنه فو كسنة صلى الله عليه وسلم أسوى عن السنة ده ربي جمان أقول شيء إنه جد ذلك أني وانا عن السنة والجماعة يدعون أيضا بأهل الحديث عليه هو كان الحديث لماذا؟ لاهتمامهم لشدة اهتمامهم بالأحاديث النبوية الشريفة أقول أي جواري أنا جواري يا hadisi tó mu sẹlẹ sẹlẹ bẹẹ àmọ fún ìkẹlẹ pátán bẹẹ lẹyẹ láti tó mu ni tó tó mu ni kà ẹni lẹ tó lẹ ẹnà kọ níbẹ ọmọ dáhìí wa amúlò hadisi láti tó mu ni yẹn sọ pé tó mu ni. wà mí dà sùnmà ìyí ẹni lẹ anarẹ ẹsẹ ìhìwà anarẹ ẹni lẹ hẹ nínú ẹni lẹ yọ bí asalafi نسبة إلى السلف الصالح وذلك لأنهم سلكوا طريق السلف الصالح والسلف الصالح هم الرسول صلى الله عليه وسلم وصحابته الكرام أنا وكان من سلفيون أقولنا نحن لكن سلفي سلفي نيلون لكن أوكي نايدن بنا أنا كم أهل السنة أهل السنة أما أقولنا هذا لكن سودان سلفي سلفي أنا هراكم أنا أقول سلفي يعني هو سلفي بمعنى هو من جماعة أهل السنة أو آه، يعني أهل السنة سيدنا ونم أهل سلفيون جزء الشيطان بعيدة كلا السلف أه سمع بكي أن أنا السلف السلف الصالح أجوكم مكم من أنا أن أنا أن ده أبو الشيء وجوان ده ليس جوني إن أنا السلف الصالح salafu sali ɔlɔbɔn tó mu sɔli sɔli ɔlɔdi sábɛn ɛnna yi salafu sali agokumoku na kɔra sɔɔlɔ na ava tó dɔnɔ dahia ɔbi kò nyɛ dɔbi salafi yi ɛlɛ ma salafi yi ani ɛlɛ ahu dɛbi salafi yi o salafi tó mu bi agbɔn kagbɔn ko ɛnna ana yɛ sehi wa ɔbi ka ɛnna bi alifirikɔtu anaaziya alifirikɔtu إلى ìkẹ́kọ̀ طاعة àbọ̀rẹ́ لماذا؟ لأنهم هم الفرقة الوحيدة التي تنجو من الثلاث والسبعين الفرقة التي تفترق عليها الأمة المحمدية صلى الله عليه وسلم كما تنبأ بذلك النبي صلى الله عليه وسلم سنك هو إلى بنا لكي ɛna deda ku kunya tsɔtsɔtsɔ na tuntun mu rimu anaba ahanu ɛni rabo odatare otuli kɛta ana ijakira ko tómi sɔlɔ sɛ n'aba gara anko tómi e ri ɔmɛ bira kiri bɔ n'ɔtutɛ ɔyini prɔfɛsi ko tómi sɔlɔ sɛ do eri bɔ n'ɔra akutɛ izo e tómi ri aka ɔtómi sɔlɔ sɛ n'aba ɔka eyi iftar kɔtili yahudu ala ihda فواحدة في الجنة وسبعون في النار وافترقت النصارى على سنتين وسبعون وسبعين فرقة فإذا وسبعون في النار وواحدة في الجنة والذي نفس محمد بيده والذي نفس محمد بيده لتفترقن أمتي هذه على ثلاث وسبعين فرقة واحدة في الجنة وثنتان وسبعون في النار قيل من هم يا رسول الله قال الجماعة صدق رسول الله صلى الله عليه وسلم أنتم من ورك على أنا نعم دام بيناتنا أنتم الزبع الحديث وأخرجه الإمام أبو داود والترمذي وابن ماجه وابن حبان في صحيحه والإمام أحمد في المسند لكن اللفظ هذا بابن ماجه يرحم الله جميع الأئمة حديث أنا إمام أبو داود أنا رجل إمام ترمذي رجل ابن ماجه أنا رجل إن سنة نلي ابن هبان أنا رجل إن صحيحا الإمام أحمد بن رجل إن مسند حديث صحيح حديث عن لافيون أما أنا نمس الشوكة عن ابن ماجه أنا نعم مطلب الأمم أتوم إن شاء الله خيرا أقيد استرقت اليهود على 71 فرقة أف يهود ننوي عن باباكم من الجيوز أنا جهي أذي 71 أذي كانوا كلكم lọ́túnmù dọ́kà yìí fọwọ́ ahídàtún fìlìjánná ẹ àbọ̀gẹ́ yìí ọ̀tẹ̀tẹ̀rẹ̀ òkúri kò ní àlù kò ní àkẹ́ náà náà jẹ́nà wọ́sàbọ̀wọ́ na fi nà ẹ̀kárẹ́ wọn àwọn náà nira wọ́tọ́ pàtì nasọ́ha àlàfíìtẹ́ yìí wọ́sàbọ̀ yìí na fi rẹ̀ ọ̀kẹ́ àwọn bàbá wa wà ní the christians ɛna ɛba ganyi ozi seventy two ozi ɛtara okuli tu ɛba lóko mi kɛ ìgbà ìgbà wọn sa ɔwọ na fi na ɔka ɛdini ɛtara okuli konya ɛtara okonya seventy one ino seventy two ɛnaba naa ni mɛra wɔwɔ adi yɛ kɛ okuli gana di konya yɛ naba wọn na gana lóko mi dɔba ka yi wɔn nabi nafsu muhammadu biyɛ maa sɔ mu ni yɛn na yi ka taa ɔ لتفترقن أمتي على ثلاث وسبعين فرقة إلى كل من تقول أن أبا جرا أبا جاهي أزي سامتكرو أزي ترى تريكي أتا أنا تقول من كلا وأي من هذا سكا لا تقول دون ما هذا manifest Quran mutumri kayana for how many years back 1438 years back إلى أكا هكا يبيورنا أطري أجل ẹsẹ ẹsẹ yòòdì ọrẹ nà láti tó mi lè ẹrẹ ẹsẹ ẹsẹ yòòdì ọrẹ nà ọ ọ torí òwú rẹ ọwọ torí yìí nkà láti tó mi lè ọ̀nà tó mi rẹ kà dáàmì gbòòrò ayà wọn tún lọ bí ọ̀bọ̀rọ̀ àkà ọkà ee àmà nílà ẹni ìràwọ àfọwọn akọ ọkọ ní sanusiya dọ́sọ̀rọ̀ ọkọ níbi ẹ padàríyà dọ́sọ̀rọ̀ ọkọ níbi kùràníyà ẹ kùràníyà láti tó mi lè dọ́sọ̀rọ̀ ọkọ níbi gbọ̀wọ̀tàjùlẹ̀ dọ́sọ̀rọ̀ ọkọ níbi ṣe àdá àbọ́yọ̀ ìrìnrìn dáadáa àrùsùn náà wọ́n ti ọ̀rọ̀ àbáta láti tó mìíràn àánú tó mìíràn mẹ́ta ọ̀rọ̀ àkàkà ọba ni láti tó mìíràn. then ìjọ ìjọ mọ̀ nìkan dọ́kà yìí wà á hílẹ̀ tó ń fẹ́lẹ̀ jẹ́nà ìkòyìn ara yẹn náà inú bẹ̀ tara inú bẹ̀ tara okùnrin kẹtọ náà àná jẹ́nà wọ́n ti ń ta ni wọ́n sábà ó nà otumu mane kasa de deka e eh, mamu inabi eh, da ku kunyo ma anaba ne nan janna la tutumu tutumu doka e al jamaa inabi jamaa la tutumu ya asa jamaa kan ko enana je prosure ya la tutumu akan nan nan janna ini ruwaya sa أصبر أقا كلها في النار إلا واحدة هي الجماعة àfẹ́ nìbá náà nìyẹn ẹ̀ ń kùnyà gẹlẹgẹlẹ ẹ̀nà bí jaman ibi nìbá náà alẹ́ kọ́ sọ̀rọ̀ inú ni wọ́n ayọ̀ sá lọ́tọ́ mi kà ee kúlù ha fi nàárí ilà mílíọ̀tún wáhìdà mà ánà alẹ́ yìí wà asàbí. asọ́nà yìí sàyẹ̀ mùsùlùm látọ̀ tó mu ọ̀wọ́n náà o tó mu lọ àfẹ́ nìbá náà nìyẹn ẹ̀ẹ́dì ìràgùn kùnyà gẹlẹgẹlẹ sẹ́yìn ìràgùn kùnyà ọ̀nà bí ìràgbọ́n náà kẹ̀kẹ́ ẹ̀ jẹ́ tí mi jẹ́ tó iná àjẹ́ àti sábíà mi láti tó mi ìdá ìràgbọ́n náà ẹ̀nà ìjẹ́ máa náà ló sì ní. so ẹ̀yà ara bẹ̀ ẹ̀wọ́n náà kàkí ni mo tó mi sọ̀rọ̀ sọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ ni ẹ̀wọ́n náà àwọn tó mi rẹ̀ mọ́ àwọn professional ọmọ àkàkàbà ni ẹ̀wọ́n náà ọ̀tọ́ kò tó mi. so now òmùnilẹ̀ yìí náà ń bọ́ náà ọ̀nà demand for the male ọ̀tọ́ kò tó mi. ẹ̀yà ẹ̀mẹ̀ báyà ọmọ mi سأظهر معنا سوى قال أهل السنة والجماعة لكن تومي كذلك يكون لك جاكو أنا هذا من أجل هذا لو من أنا ما يا أبو جاكو بقى جاكوني أو كان يعني هكذا أنت ما صور جمع قدر إيه إيه أنا جل إيشمري لو هسيجني رهين أيضا أهل السنة والجماعة أهل الحديث السلفيون أهل الفرقة الناجية إلى هذا الطائفة المنصور أهل السنة والجماعة أرى وكان في الطائفة المنصور صحيح بمعنى إذا قلنا كفي أمري وقبا إذا قلنا قبا أعبالي أهل السنة وكل من هذه الأسماء له مستند مستند مستند àbí koríko ní àárín náà fẹ́rẹ̀ ẹni rẹ̀ ẹni náà àbọ̀ ní ààrẹ kàṣẹ́ ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ kà dẹ́bi tọ́wárí fún anáyí kẹta yìí òmùrí ọ̀gbọ̀n wọn tó múrí sọ̀lẹ̀ sẹ́lẹ̀m án kọ́ mẹ́rin sọ̀rọ̀ ibùn hibban ọkà yìí látẹ̀záàlù tọ́ ifatumin umati mansuwarakun hata ya iya amurulọ ibùn hibban ọmọ tó sọ̀rọ̀ ọkùn tó múrí kẹ yìí ààyè ràgbọ́n anáyí kẹta ilé tó kọ́ ní dùn náà rà ẹ̀yìn lẹ́lẹ́rẹ́ ìyè pẹ́tẹ́ tó rẹ̀ حتى يأتي أمر الله فردان يقول مريم أما الله هنا حتى تقوم الساعة فردان يقول في يامك كذاك أنا من أبي لذلك وغنى أنا في يوم مريكا جاتو وسبيني سيان كنت من مكان ابن هبان وقصن عندنا وزني إمام مسلم أنا زوالني صحيح عندك إيه لا تزال طائفة من أمتي ظاهرين على الحق حتى ي... لا يضرهم من فضلهم حتى ي... يأتي أمر الله imam muslim okuntumuri kai ala anyira wana ikaka ẹni bẹni bẹ ìjẹ kẹta kúrọsù rẹ yìí bẹ àwọn ọjà kúrọsù rẹ yìí lọnà lòmúrí àkúwà àwọn akọrẹ tó wá rí lèmi àná nǹkan sórí lòmúrí àkúwà àwọn kúrọsù rẹ yìí lọnà yìí lọsọ okuntumuri ọkà yìí náà yà gbogbo hom man hazala ha ẹni bá kàn yín wa ọ̀dọ́ náà kọ́ ni ìgbàwọ́ ẹ̀fẹ́ ọ̀dọ́ náà kọ́ ni ìgbàwọ́ ìsìyá ọ̀dọ́ náà kọ́ ni ikú àkọ́nà òsèǹdẹ̀ẹ́ zan tó mi kẹjẹ tó àdá wájẹ tẹ láti tó mi rí pèrè tó mi mìbí ọ̀nà nà ọ̀kẹ́ yìí lọ́kàn wa ọ̀dọ́dá kọ́ ní kú ẹ̀sìn ya mú náà mi sèé mú náà báyà báyà àánú tó mi mẹ̀kẹ́ sọ̀nà lọ́wọ́ adéyẹ sọ̀nà. sòdìlọ́nù náà ni wàá sì wá kẹ́nẹ́rì àtọ́ ifá alimansoro ìràgbọ́n náà kò ní ìwà kúrò ilé ìnẹ́ni tẹ́kẹ́ náà ilé ìnẹ́wé náà dá. abe maa yi rẹ sọlọ ebi na okoro koro dan ikekwe ikiya mo na kuntu mu ɛnɛ yɛ ata awo dɔkɔ ɛsɛ ne nan yɛ ba ba asoma yi ahadu sunna wɔ jama ɛnyɛ ne yɛ ama yɛ kanyɛ ɛnɛ anase yɛ ahadu sunna wɔ jama agboa so yiwe وافاك اهل السنه والجماعه ابي اكاك اهل الحديث ابي اكاك السلفيون ابي اكاك الفرقه الناجيه ابي اكاك الطائفه المنصوره انا يجنن láti tó mọ̀ náà yìí fi ọ̀sán ọmọ náà ni ọmọ bí ògbó kọ́kọ́kọ́ wà ògbó kọ́kọ́ ọ̀tà ọbí minhaj alùsùnnàtì wàljàmáà sẹ́yìn òrànà alùsùnnà wàljàmáà yóò dáná ní ilé mẹ́rẹ́ ni sẹ́yìn sáàsá sẹ́yìn kàmíyàn mọ̀tàlá tó mọ̀ lé sẹ́yìn sẹ́yìn mọ̀kọ́rọ̀ àìkélé yìí tẹ́lẹ̀ àmọ́ لا شك أن لهم منهج قوي يتبعون يتبعونه ويسلكونه أيوة جل قالي كي أنني منهج كي نلو بولنا من جبل أنا يكيس بوكو أنا يكيس أنا لأني أسان تقولون ده أنسي إسكين ده كان إيشو أظن أن مكان مدن أعوامي لا تنتمني فنذكر ما يتبعه وما يسلكه أهل السنة والجماعة من المناهج في هذه النقاط إذا أنا أهل السنة والجماعة النساء سأقول أنا نزل مريان إذا أنجو إيه إني تكلي أنا هذا الأول الفاقة الاعتصام بالكتاب والسنة والتمسك بهما أنا فاقة ما بك إيه إذا أنا نزل مريان نساء سمكونا بك أني توقف تكن دومري أنا بقرآن ọ̀nà sínú tó mọ̀ nísà lọ́sẹ̀lẹ̀ àti hadisa ètò òkúsẹ̀ ẹ̀rọ náà lẹ́ kẹkẹrẹ bẹ́ẹ̀ panama bẹ́ẹ̀ yà sọ bẹ́ẹ̀ yà sọ mọ̀ kọ́ sẹ́mẹ̀ àbùkù múlò ọ̀pá yìí wọ́pẹ́ èyí. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا هم الأقوى واعتصموا بحبل الله جميعا أعبان من دون لكوا تلقوا سواء تلقوا أولكم مريم أعبان من دون تلقوا أولكم مريم wàlá àtàfàràkù àsúgà yìí nífa tí ó wà bọ̀ náà àlùsùn náà wà jàmáà kùrán gẹ́lẹ́ màá tó kú bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ láti tó mọ̀ nínú kùrán bí hablillahi hona hablillahi hona na báàdù mi nàl ọ̀làmá fasaruhu bí máa na kùrán wafasaruhu báàdù hom bí máa na àtọ̀wé ìfẹ̀ yìí na náà yẹ ẹ̀lẹ́ mi náà nǹkan kùrán nípa yìí na náà yẹ kí alhablu hona bí máa na àtọ̀wé ọ̀nà wọ́n yóò mú kí kò nyà wa hapo tauhidu eh mtakanani kwa hiyo hapa kwa Qur'an tauhidi hiyo ila kanya kwenye Qur'an kwa hata kwa Qur'an hadi Qur'an na kale tauhidu na lidha laysa hunaka tanaqudun baina al-ma'ani any contradiction any vitu ya mtu manena na tuntu mulimu ndio kwa Qur'an sere تحصى كهي إن سورة الأنعام عايز من أي سورة آل عمران واعتصموا بحبل الله جميعا verse 102 إن سورة الأنعام verse 153 آية نطوى أتهي أو ترى إبارة وتريك يتا أمر وكهي وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق, فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون عمر يقضي وأن هذا صراط المستقيم في الوصايا and هو أنهم ليس قنا من سورة الأنعام يقول من هو يقول تعالى أعطوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إنسانا ولا تقتلوا أولادكم من وقع لك عليك أنا فاهو دمرك وأن هذا صراطي مستقيما awere obi islam na na nabo goro ayi mo mori tiri kunya aka ko mo nyara ge gele ono be zo mo mori ana ka kai musa kima ko man je chimi chimi ba boro ni eno ya rayu fattabi'uhu sa afudo ma ni wala tattabi'u as-subul azuna sa azuna ka le tegere gere obi eh je ko je ino de pata to to mo obi jam jam obi pere pere obi dere dere obi ha ko han ene e láti tó múlò àsúnà sáà sí ìrẹ̀lẹ̀ rẹ̀ ka èyí fàtàfàtà pàbíkọ́n ànsẹ̀bí dọ́ọ̀mọ́ àbá mẹ́rin náà ní ìjọ ìṣubú òjò múlò tó rọrọ náà lẹ́yìn kí wọ́n sá fún bíbí làálẹ̀ ń tàkàkùn ọ̀sán rẹ̀ náà mọ̀rí àṣì ilẹ̀ àṣì kan mọ̀mọ́ ka àbọ̀ jẹ́ tí zọ́ni omi sábà ọ̀nyá wà yóò múlò ní ọ̀gá láyé kàkí náà wọ̀nyá ọkọ̀ mọ̀rí sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ان حديث ابن مسعود أي مسند الإمام أحمد أنتم يدعك ابن مسعود وقع إيه خطا لنا رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا صراط الله مستقيما ثم ثم خط خطوطا عن يمينه وشماله ثم قال هذه السبل على كل سبيل منه منها شيطان يدعو إليه ثم قرأ قوله تعالى وأن هذا صراطي مستقيم الآن إذ مصروف أقيم أنتم لي أقول أنا ألا أتى دام عن سوا داس ماتر دام عن سوا أقول داس ماتر دام وطول بنيا لا دام وارد بدنا بنيا دا دا إيه ده أنا دا كوا فانا أقول أنا نجى dọ́rọ̀ ka ẹni ka yẹn hàn dà sẹ́bí ìmúlọ́ọ̀hìn mùsítàkì mà ọ̀sán òwò zọ́ọ̀mù rẹ̀ náà ìkọ́ bọ́ jẹ́ tẹ̀rẹ̀ ọkọ̀ abẹ́rẹ́ mọ́nà yìí tó tóun ríbi nyìmá dọ́mọ̀ sì rí ní olùkújẹkújẹ anára rí ní kúnyekúnye hàn dọ́mọ̀ èyí wáyé dọ́rẹ̀ mẹ́yẹ wá hàn ọ̀fìdó tóun rí ká nìka èyí ẹsẹ̀ nẹ́nẹ́ nàn ha bìbí sóbòlù ẹsẹ̀ nẹ́bi òdìrí rí nyánà nìyí ìjẹkújọ́sì òdà náà ẹ̀ka ẹ̀yẹ wọn àbọ̀dì koríko nyánà nẹ́sẹ̀ nẹ́nà àṣetán mọ́nà mustaqima yẹ̀rọ tó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀yà yà máa mọ̀ wá láti tó mu lò wọ́n pàtàkà náà wọ́n mú yàn lọ́wọ́ òbí ṣe ń tó mu rí ìta yìí ló mú lọ́wọ́ ṣáà ìkọ́ni bẹ́ẹ̀ sí i sọ wọ́n bá wọn nọ ẹni bá náà fún ọkọ̀ kùrán sẹ́nẹ̀ ẹ̀ka ẹ̀ka ẹ̀ka kùrán náà ní hadith ní ẹ̀pẹ̀lẹ̀ tó kọ́ ọ̀n tó mu rí sọ̀rọ̀ lọ́wọ́ ayọ̀ sẹ́lẹ̀m ọkà ee tarakto fi kòm ṣẹlẹ̀ lẹ́tà tó lọ bá a dàgbà kìtà àbọ̀lọ́ọ̀hìn wọ́n sún nàfẹ́ ولن يفترقا ولن يتفرقا حتى يردا علي الحوض صلى الله عليه وسلم صدق رسول الله وتم صلى الله عليه وسلم أقام أن الرسالة تتونا إسا وانا ويدي يبني أنا فيك قوي تلوكوانا سنسا وانا كتاب الله تحن دومري أنا بقرآن وسنتي أتسنة مطمري صلى الله عليه وسلم مطمري دكا إيه ولن يتفرقا أين صدمة كسيب من هاي حتى يرد علي الحوض polo da ni kene ibo betumi na pase ni to mristo da sai lepe kiyama yani yaridani ala rasul hakaman bayna nas ago ene eba ave be ba bo betun to mri no ba seme ago ko na se makarai la to to mri be be to to mri na pase no ago ikai e ndo na ba nya ile wu na pase no do nyu wu na àwọn kọ̀ọ̀dá náà sáà sí quran lọ́sà àti súnà tó mọ̀rẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àmì tó mọ̀rẹ́ kan sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ yẹn sẹ́lẹ̀ wà wọ́n من مناهج أهل السنة والجماعة الاعتصام بكتاب الله وسنة رسوله inú ìlú náà lè jẹmẹrẹ náà kẹ ìṣòwò kó tí a kà ń dóun bèrè kọrọán ọ̀nà sínú tó mèrè sọ gbọ́n bá wọ aláìwọ̀ sọ láti tó mèrè mi. àwọn ọba إلى منهج أهل السنة والجماعة الكريم العودة إلى الكتاب والسنة عند التنزل والاختلاف ẹni bá náà bá ní jákàndó lómi ọ̀yìn sínú tó mórí sọ̀lẹ̀ sọ̀lẹ̀ èyí àárín ọ̀yìn àárín lè mèmè bá àárín lè mèmè bá yọ̀ lọ́wọ́ ọ̀dányìn rẹ̀ ní àmà hankata ní rẹ̀ àhẹ̀tẹ̀ ntẹ́ mọ́kàrẹ́ yìí wá ọ̀nà bọ̀ kọ̀ọ̀án ọ̀yìn sínú tó mórí sọ̀lẹ̀ sọ̀lẹ̀ èrè ní kọ̀ọ̀án dẹ̀ sọ èrè ní kọ̀ọ̀án dẹ̀ yà ní hadith ama ni rẹ báyìí kànyà hàn kàtà dọ́là àbẹ̀mí yóò fọ̀rọ̀ ọ̀dẹ́ yàn nàbẹ̀ rẹ ilé yà mà ilé kùrán ọ̀nà àbí sẹ́lẹ̀ àgùkù múlẹ̀ ọ̀kàlẹ̀ ọ̀kàlẹ̀ yìí. يا أيها الذين آمنوا أطيعوا الله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله فردوا إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا أمر أقما هنا ندور سألتم مريم وسألتم تمرين أتضر دين من أهل ذي القرآن أما يلي من جمال الجاجل أما يلي ذي القرآن وبكاي أمريكا فإن تنازعتم في شيء abanyere ɔnu ga yi nani anaba yi yelu bɔ dun ase na ɔsi lɛ ɔsɔn kana bɛ bɛ ɔsɔn kahi yi yina nana bɔ kajɛ fun ɔmɔri saka faro don hɔn ilalahi walaso sisan ma sɔɔni na sɔɔni don mori ni ilalahi wɔn na alaso bihi kita bi la يرد إلى شخصية الرسول صلى الله عليه وسلم حينما كان حيا أما بعد وفاته فيرد إلى سنته صلى الله عليه وسلم إسانا إسانا بابا كهنا يسوى القرآن دي إيه منتو من سيغا ديني تنتو من داهوس دايركت لا تنتو من أما أول من أقو سيغا إذا شانا إني سنة تمري صلى الله عليه وسلم يسوى القرآن دي إيه ديني شانا سنة تمري صلى الله عليه وسلم wọ́n na náà bá yà àjọ dọ́kà wòrán náà wọ́n dáná àti ọ̀bùlẹ̀ fẹ́ mọ́ ọ̀rá kàá ìjẹ̀lẹ̀ fún ayáwó ọ̀rá mi náà yẹn lọ́kọ̀kọ̀ wọ́n náà wọ́n ni èyí rí ayé ọ̀bùn náà nídọ̀ ẹ̀kọ́ náà ní ìdá ààrẹ láti tó mu ni. because ìlànà mọ̀rọ̀dún ìlànà wà ní wọ́n fún náà wèé túmọ̀ nípa ṣẹ́ wọn ní dóòmù yà kánfà ni ẹ̀rọ ọmọ mi mẹ̀ka ọmọ mi yà kánfà ni mo ní túmọ̀ yìí tó dọ̀ ṣẹ̀ tàyà wọ̀ ẹ̀yìn náà sì yà yà wọ̀ báyìí yẹn ní koran kóró ń tọ́jà ẹ̀yà tó mi hàn mí ẹ̀kọ́ yàrá mi ẹ̀yà sọ̀rọ̀ ọmọ yẹn ní mọ́nà kẹfẹ́ yìí ìpàgọ́dọ́ mi wà láhùn wà bọ̀sọ́ọ̀lì yìí wà bọ̀sọ́ọ̀lì màánà ha alìkìtà wà sọ̀nà jẹ́ka dómìnà ní súnà tómìnà sọ̀nà sọ̀nà látún tómìnà mi. tó ọ̀nà nàní kẹyẹ àányi gẹ́ di àgàdì lè fi ṣóni tó koran ẹ̀yẹ ní koran dẹ́ nẹ́yẹ̀ dẹ́ àní súnà tómìnà sọ̀nà sọ̀nà tu'minuna billahi wal yawmil akhir wa akawa du yo mori na ka ko be man ele to le ana aba be dora gahina ne do son ka ama me do son ka he ya ama me be se so no qur'an ne wele no qur'an do sun to mori zalika khairun wa ahsan ta'wila ago ki se no na ni ene nyo yo kirikiri ene no da hun ini sana me ha hire be me ha nchereke do yo da tefele lakin to mori sallallahu alaihi wasallam ọrẹ jẹ jizọ sẹnẹka ee e eje ẹnna ẹnyi rẹ dẹrẹ agagi nanin dọla agagi ju e. e, wa bana ẹni kura nínú hadith ọbẹ kòmúlẹ wọn adaka aka ee in sọtù nìsa ayé sọmọ náà in sọtù nìsa verse fifty nine ọsọmọ náà in sọtù nìsa verse sixty five ọmọdé wa ka ee. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم هرجا مما قضيت ويسلموا تسليما قوم الأقفال وربك يا سلام سند على الذكر الشاب لا كما أنا شاهد المساء أنا حافظ أفا أني أما نرى كأن كل يهود أرى فبنتم لنا ردا سبحان شيء من النفاق في قلبه لا تؤمن نو دو هاي هم منافقين ɛgya a ɛgya na no na ase na ase bi yahudu ka waka ko ne tuntum bi dɔm kare kiri ano na because no ayɛ ka yi an bɔ na ɔyɛ so yɛ gya ɛyɛ dɔ yɛ kɔntu ọ na yɛ ɔma yɛ ɔma daa bɛ fɔ ana bi na kɔ yɛ yahudu ma ka ɛna yɛ ɔka jɛ bi akɔ la ayi ɛra ni dɔn tomori ɛra akɔrɛ kan dɔn tomori dɔ di hi yɔ yahudi dɔ di bi yɔ sabia nana na silafin tomori ɛtɔ yɛ ahorow ba ɔna akɔnɔ bisabia na kwan n'ayi dɔn silafin tomori ɛɛ ayi di yahudi ka ele yɛ akɔkɔ ni dan silafin tomori dɔ ka bɛ abɛ ni dun ɔma rɔdɔlɔ an alifaru alɛbi. كان همه الوحيد أن يفرق بين الحق والباطل لقد أنا عند عمر أنا إكاري إسا نجاري كنا لك أسيرا جيكو هنتي يلكي دوك أنا كل يقام كي يطلق الكمون أقام أنا عند عمر أبني دو عمر إلا أنا كذي عمر راج نكتر سلام دارا كاغل كا أنا كأعمل لأما يدني دو تومرين أنتم يا مقارا قميدا سوداك يا مقارا لكن فيه bifa alfaru daka awaki nana awoki daka ahayabo amabini masalasi o tomuni daka ahayabo amabini daka jesu mi kɛ kama abɛ masalasi o tomuni dɔnku ne yi dɔsu hɔn o hɔn ɔni lafiya dɔw bɔ ti sɛ ɔyɛ sɔ kɔmɔ kana k'o de ho nɔrɔ kana anabi sabiya ɔtɔmuni ɔna maka ɛdɔ kawa yɛ sɛ ina yɛrɛ mi ne yɛrɛ bɛ fi ka kɔmɔ kare yi ọ̀nà ọ̀tọ́mọ̀rì ọ̀nà ọ̀kàrẹ́ ìdọ́mọ̀rì kọ̀ jẹ́tọ́ jẹ́tọ́ àbọ̀ ọ̀kàrẹ́ ní tọ́mọ̀rì ọ̀nà mi nígbà ọ̀mọ̀rì ọ̀rẹ́ ọ̀rẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ wà á bá kawẹ́ bẹ̀ ẹ̀ nà jẹ́rẹ̀ kaka wà á nà mọ̀ kà mọ̀ ọ̀nà jùmọ̀ àlẹ́ rẹ̀ kàlẹ́ ẹ̀rẹ́ fún ọ̀nà ẹ̀wọ̀rọ̀ kọ́ kó èyí sẹ́yìn lé tó ìsọmọ nù láti ìsọmọ nù ẹ̀wọ̀rọ̀ fẹ́ sọ̀nà ọkọ̀ ìdọ̀jọ́ bẹ́ẹ̀ ni ọ̀nà bẹ́ẹ̀ sọ̀ kánà kó dì. ìdí nínú tó tó mọ̀ ní ìwọ ló mọ̀ ní أخبار صنع لني أخبار صنع لني أظن أنا أبوها دوم الكفانة وربك ما شو أمري وتمري ما شو ما سيفي مرا شو من يكون لا يبلون النائب يدينا نيا حتى يحكموك فيما شجر بينهم أكاسو بمفاري إنهم قتنا هذا إجاه إجاه دقا جيني لي then وآوى ولا مقرية ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت wàá sọkàlẹ̀ wọn mẹ asanifẹ akpatawẹ wọn dọ àkótó wọn rẹ bẹẹ kakẹ nẹ dọ ẹnẹ nyàlẹ ẹnẹ ẹ nọ sọmọ ẹnẹ ẹ dọ sọmọlá yẹ jẹbi fìyàn fọsọ hàwẹ fẹmi makọdẹ wọn yóò sẹbi mu taslim dẹ sẹbi yóò mori dẹ sẹbi wọn tó mori ẹlọ kàjẹ tọ dẹ àbọ jẹ ti dọ ọyẹ sẹdọ gbọdọgbọdọ láti tó mori sọ wọn bọ ọmọ abẹ ní àní kànáàzọ bẹ́ẹ̀ni ìpínlẹ̀ àpèndẹ̀ sàmì kùrán èrè ìlú kùrán bẹ̀yà bí hadith tó mori sọmọlá ọhún alẹ́ yẹn sọmọlá. أضاطع إنه لنا من ذلك إيه تقديم كلام الله وكلام رسول الله على قول كل واحد لا تنتمون قال كم هؤلاء لا يقدمون كلام أحد على كلام الرسول على كلام الله وكلام الرسول مهما على رتبة المتكلم مهما على رتبة المتكلم وإن شئت فقل مهما علت رتبة المتكلم الرتبة هنا يجوز تأنيث الكيل لها وتذكيره láti tó mọ̀rí. ẹ̀nà kàṣẹ ẹ̀rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣọ́ fún ọ̀bìnrin tó mọ̀rí sọ̀lẹ̀sọ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣọ́ tọ́bìnrin yóò mọ̀rí àbí bẹ́ẹ̀ ṣọ́ tọ́bìnrin tó mọ̀rí ló káyíwá kó mọ̀rí kà ó tó mọ̀rí kà bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ káàkà ńlọ́gà ọ̀bà kàmánà máa ń kà ẹ̀nà máa wọ́n. ìlọ́wọ́ náà ọ ile ọkọni bẹ mu n'aza ile ọkọni bẹ mu n'aza ile ọkọ na ọbẹ mu bọka na n'aza ile ọrọ ka n'aza. لا يقدمون قول أحد على قول الله وقول رسوله ẹnẹma sáré ayé ìdẹni bẹẹ sọ ọdọ bìbí ire yóò múri wọn rírẹ yọ nfàn ìrẹmọdé yà wọn náírà jọ múri yìí alas bẹẹ ni ẹ oyin nìkan àkóyè àwọn sẹmẹ àgùnmí wọn náà káyọ wákàtí yìí. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم الحجرات منانا الآية الأولى آية طبقة أم يقام يوم ندونا أسسر يعني دوبدي يوم يوم أنا أنا أكو مريكا ọtọ́ mi ní ká kúkú yẹ́ ẹ̀nà bọ̀ láti ọtọ́ mi ní wàtàkù náà ní wọ́n yẹ́wọ̀n yóò mórí nìfà wẹ́ẹ́ yẹ́wọ̀n yóò mórí bí wà bọ́ ọ̀nà mẹ́rẹ́ ọ̀nà ni òyà bá àrùn mi àwọn ọmọ mi ká iná lọ́ hasan ní ọ̀n àní àbẹ̀rẹ̀ ọ̀nà wà kàn bí mi àbá ní ọ̀nà mórí yàrá àbá ní ọmọ rẹ̀ kára dáwà bá kàn ní mórí yàrá wà wà má wọ́n sẹ́yìn láti ọtọ́ mi ní. bàdàkù lè ha يقول لك قائل قال الله أو قال الرسول فتقول له قال شيخ فلان كذا أو قال ولي فلان كذا أو أستاذ كذا أو مدرس كذا مصيبة عظيمة كبرى لا تنتمري آه برما بس أنا نعم. آه أنا من انا أنا بتوي أنا دو انا لكم انا دو انا إيه، أمريكا انا أمريكا دو أيشيو انا أقولي انا أبو أستاذ كمانك abi mudarris kamani ka imam kamani ka ina dawo musiba banya wanono lati otomo ni o yi wa wanono ibn abbas ayi hadithu ayi musnad imam ahmad hasana fi shaykh al-albani ibn abbas qali arahum sayahdikun aqulu qala allah aqulu qala ar-rasul فيقولون قال ابو بكر وعمر ابن عباس قال امريكا as ẹ̀ dédé lè búra láti tó mú mi. sẹ́mu ọ̀rìkà ìmọ̀ alájọ ọ̀rìkà ìdí mi kà ń tó mú rí kà ẹ́ inú mẹ̀ náà kà nípa láti tó mú rí. sàbẹ̀ bá ní bá nínú inú tó mú rí mẹ̀ hàn máa kà ní. ọkàn bèrè kà yìí àdàbí èmi dáàmà ibùdó abásítà nà mi ṣe gọ́ọ̀rì sọ ha bá ní sàbẹ̀wé ìwé ọ̀yà ní sàbẹ̀wé ọ̀yà ní mo tó mú rí sọ̀dọ̀ sọ̀dọ̀ ọkà ń bèrè kà ní èdè ìdí ìmọ̀dé ìdúrà sẹ́mu ọ̀rìkà ìmọ̀ alájọ ọ̀rìkà ìdí mi kà ń tó mú rí kà láti fi mu mi máa na àṣà ìwọ ka ìsapá wọ ọbìnrin ilé sọ bí yọọ nìkan náà kó tó mìíràn kàdọ́ ọ̀bà fúlájì dàhẹ́ ọ̀bà kàkà ó máa kà sẹ́lẹ̀ ìdá àkà tó tó mìíràn nìkan láti tó mìíràn náà bí fi ẹ̀hà bí náà jìnnà ara kàkà òun mú ríkà òun tó mìíràn kà do àhẹ́ kọ́ lẹ̀ sí ìwọ̀ dáńkárọ̀ do kan sí ìwọ̀ dáńkárọ̀ náà mọ̀ kàmọ́ láti tó mìíràn ní àpò onto mulika dukushe watan karoka sahabo aka ona na ene qur'ani ana na ene hadisi do kanji watan karo no den sahabo ere wani musiba ala shaqawa laysa ba'da ha shaqawa eh, so divi awana e kai so divi no baya so anu sunna wal jamaa ana kaka umurika onto mulika dala ben do kiri kan e kiri anan era e kiri mo nyi hira de be ile kan la tu tumuri e ne ma kape ngure mo no diciembre ino me me nere adi mere ya la tu tumuri ka e adana nan la yata'assabuna illa li kalam Allah wa kalam rasulih sallallahu alaihi wasallam amma ghayruhu min al-bashar فإن كلامه داخل فيه زاد القبول والرشد أذن لنا كا إما نلاقينا كاي إني جيبي أفهم ده هو سيجي كده كاي سمكنا نلويا أكل يومني أن يومني صلى الله عليه وسلم أما أعرف فدا نفعون أبي ما منو نفعون أذا فدا نفعون يكوبي إلى أن يدمي أجري ده دوني أجري ده شبوكا شوكو لازم تومن سامع أقولك إيه awo tó omori yɛ omori yɛ ha ɔmo seri ɛnɛ ama ɔmo akadɔ tó no omori soko ama ala abɔda na ba yɛ no ɛɛ wafo wɔn ta ɔdi ne fun de ata abɔda no wɔ ha ɛkɔ yɛ ɛni basa ɛni gya ne bɛ adam ɔda nana yɛ kaka ɔmo yɛ yɛ ɛyɛ ɛnu na ɔdɔ ɔdɔ ɔra kɛ kɛkɛrɛ bɛ ɔtɔmi na kakɔ lɛ ne adam xɔtɔ ɔmu wɔkɔ yɛ xɔtɔ ɛyina atawuabu kɔlɛ ne adam apɔja ne bɛ adam. خطاء على ما كمان يا كور كور كور خطاء على وزن فعال صيغة من صيغ المبالغة هذا يدل على أنه ذو أخطاء كثيرة أصلا أقول كي إيه يوني يا واسلة إيه يوني يوني وتقول لك أبغى جاي أبغى جاي بهذا ما لأن أننا كذا أننا لنا إذا وين من اللي هذا أننا كذا التوابون إيه يقدر يكمل يا سيدي بدومري da yake cikin mulka jatu muna ba jiwa ga masu mai ne amin so wa ba na adana na ne ene maka ka idan na mabu jatu ido yi ile pata kon eye agwa na bana ni da da mere ne agwa ge احترام الأئمة المجتهدين بدون تعصب لواحد منهم ọrẹ kan àbọ̀ àbọ̀ náà ló yẹ gbòòrò ẹni ló yẹ kúnkún ẹ̀ tó kára wọn á fi أتلاشي تومري النومان رمان أنا ري الإمام مالك ابن أنس إمام دار الهجرة أنا ري الإمام محمد ابن إدريس الشافعي أنا ري الإمام أحمد بن حنبل هذا نندركم كم جوعا عليه كلهم أهل السنة والجماعة أفضل من يتان أهل السنة والجماعة أتلاشي تومري أعبني أنا رنجوذي ahlu sunna wal jamaa abana lana ne to bani he ama na to bani ya ne enna makaka ibo ba mana na je ibo ma je ko ko na bahana la ko tumu sana abu kana na ba on percent ne wani ai ana ko kai ne wani ko tumu ta ije re kai ma ba abana me ha ama ama ko rai nan ene ya na ba ni particular masala eh ene ya na báyìí ká ee ọ̀fẹ́ náyẹ ọ̀bọ̀kọ sọ àwọn jùlọ ńlọ ara ní ìbọ̀kọ ana jùlọ gbọ́ àwọn ibẹ̀ yà á jẹ àbáàlì sinú ọ̀dẹ̀ máa mi wọn. sọ àyẹ̀mọ̀ àgbàkọ̀ ọ̀hún dé yẹn mílẹ̀ ààrẹ kéèyì ní kéèyà máa nàn án bẹ̀lẹ́ ọ̀nà jùlọ wọn lọ́wọ́ ká mi màlìkì yẹn mílẹ̀ ẹ̀yìn àmì rẹ̀ ẹ̀yẹ ana àti ìrùhù ibẹ̀ yà á ẹ̀ dɛkɔ dɔn dɛka asani ɔna nye asani ɔna na kaka yi ɛyɛ bi dɔn ne jɛ to ake bɛɛ y'a kan ka ye ibasɔ alimadi ko fahuwa mazhabi hadisi ɔna a nyela fiya ɛyɛ ne jɛ to ɔbɔ dɔn ala ala awo ni kɔfi ɛɛ ɔkura tuntun mu yi ɛrɛ yi o ma sun ne pɛtɛ dɛka filen de imam malik ɔka ee kolo wahi de yɔ kɔgɔ min kalamihi wa yɔ tɔrɔ إلا صاحب هذا الحبل وأشار إلى حبل النبي صلى الله عليه وسلم أقع بلا مطلق تمري من هو بيابا أقع إيه أبدا بندني آسي هون من دارنا بي آسي هون من دارنا بي ẹ̀họ́ bọ́ ìyára kẹtọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn ikútọ̀ náà dọ́tà mọ́ ikútọ̀ tó múrí sọ̀lẹ̀ sọ̀lẹ̀ àbọ̀ náà ọ̀ká onómúrí kọ̀kọ̀bọ̀ náà ẹ̀yọ̀ ní ẹ̀nìyàn táìnà láti tó múrí ẹ̀mí sọ̀wọ́ àwọn ọ̀nà náà lè sọ́nà wà jẹ́ máa náà ɛtukpanyɔ eh, n'oyɛ lɛ tɛtɛrɛ ɛnɛ do kele katiri amaa na wɔdo bɛ nyɛ abɔ ɛnɛ de ta aso bɛɛ ka kɔ bɛ mi de pe ɔyɛ ɔkpani ha ori yɛ ɔkpani ego ɛtɔ ɔkɔ ni hori eye ibe yɛ ɛdi bɛyi da bɛ abɔ awɔ ɔna de turu kura nyɛ wɔyɛ ɔmɛ bi lɛ nɛ ami awɔ awo yɛ ɔlɔbɔ ma awɔ yɛ nani ɔbi am alamuru bil maarufi wa nahiyu. عن المنكر إنه أنا هذه مريه أنا أنا أذل ما شبه مرضى هذا قضاء مريدان لذي يدفعنا قدبي سنة أو أمي أخي وأخوتهم آل إمران وزرفة أمي أخي وأخوتهم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المسلمون أمي أخي وأخوتهم musulati so muri omu la ka e jama ni na wa min umma ila gona ka ka e ha yadu wa taqum minkum ummati yad'una ila al-khair hada an-nayd al huna ibadatu allah wahdahu wa tawhiduhu ayin kumule na ka fatwa da yi ni kunya ana wa ila ne yani al-iman billah abra man wa ya'muruna bil ma'ruf da ya amada azaki ozumi bil aida wa yanhauna عن المنكر دليل يبقى هو نار يقولوا دي جيران يعني ما ظن ما نقام قرآن وأولئك هم المفلحون يريد ما ذا لي أنا بذنا يكاكا إذا عليكم إذا أنا حاول يجاكم بنون لا تنتمرين so wa a sarai ne alim ran amma ya ga yamma wani hadisi tumul sallallahu alaihi wasallam in sahih muslim hadisi abu sa'id al-khudri وتمرق من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبقلبه فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أنتم لكم لما يريد دينا واحد أسود يونا كان أقوذي أه سنة إشاء كان أقوذي أسود يونا كان أقوذي للي أوبان أسوان سيوى كان أقوذي عنه قطبه ستة تيومين أولي كافنا قد رأيضا نقول كده أبا أنا وكاتا إسوى كان أقوذي أنتم لكم سيارة أنتم سيارة لا تتمرين ọtọ mìíràn yìí ọ̀hún àwọn ẹ̀ka pé ọ̀hún ẹ̀sùn wọ́ṣọ kánà kó lè ọṣẹ àdìbìṣọ ọ̀sọ náà ọ̀dẹ́ kejì ní yìí náà wẹ́ẹ̀lì wọn tún dìṣọ wẹ́ẹ̀lì tí ọ̀yà ìdìṣọ wẹ́ẹ̀lì tí ṣe ìdìṣọ bìmáàná ìdáhà yẹn ìmáàná kàfẹ́nà láti tó mi. àná àṣìlù kẹ ìrẹ̀ ẹ̀ mẹ̀mẹ̀ yà the atmosphere àná yìí náà ọlọ́dẹ determine àná lọ́kọ̀ apply in this uh, eh, methodologies mọ̀tàlá tó tó mi. ìrẹ̀ ẹ̀ mẹ̀mẹ̀ náà máa ń sọ ẹ̀ lábẹ̀ kọ́wé lò.

ana ye biyar kwa ban kwa ban kwa ban gan wani kan mutlaqul jumri awayin awayin babika e mahabbatu sunnatin nabiy sallallahu alaihi wasallam fi ibadatihim wa sulukihim wa hayatihim adana bagana ka ile sunnatul jumri sallallahu alaihi wasallam in qur'an ka ne ani ebulen ne ani ile hen ne ani ile ne niskeme de niskeme ye o to sallallahu alaihi wasallam amma mere ama amma kamé أنا للسنة والجماعة أنا نمي لا تنتمني أي أبا ساسون أبا ساسون تمني أبا باوا كيما أجل أنا جاتبا أنا مدبو ذا بلمين أكنا ذا لا تنتمني أما أي يوبو كان إن شاء الله إنا إكوكري أنا أبا وبوكا أنا أبا نو بسيني so jizonu na miyo ani ahlu sunna wa jama'a anan ne ne mutune ya kan go muri an sun ko mun ale asan bakara ɛyɛ ah, eh, ah, eh, eh, nyere ah, ya anka anya anka tɔgɔba bɛɛ ba ne kyɛ kan tó muri ɔn sinu tó muri sɔlɔ sɛlɛ ɛnɛ ma sɛlɛ ɛyɛ nɛgɛ ne tɔ biri yɛ muri ɔn tɔn ɔbɛ na mɔnɔ ɛ ɛ mara nyere ɛyɛ ne zue pe bɛ a bɔ mari ma da a biri yɛ muri ɔn tɔn a fɔlɔ yɛ de okunkun gɛlɛ de to pa ne ìdá ti báyìí àná dáa ẹni máa kà kàyà ìdá ha ètò òkun hóyè ọwọ ọmọ náà yẹ ẹ ẹni dáa ẹkọ ọmọ ẹdá ní ìyẹn ọdọ ọmọ ẹdá ọgbọmọ ẹdá bẹ́ẹ̀ àti bọ́kọ́rọ̀ ẹni kọ́ra nkẹ́ni àti bìrẹ́ni àti ẹrẹ́hẹ́ni lẹ́fẹ̀ẹ́ tó mọ̀lẹ́ tí wọ́n ti lẹ́fẹ̀ẹ́ tó mọ̀lẹ́ nínú ọ̀rọ̀ sí ẹ̀mọ̀ gàá ahọ́n ní bọ́lá bíi àníbi alonso arọ́ọ̀bì òbó kan kó ahọ́nà òbó kan kó ahọ́nà bìkẹ́ ẹ̀yìn sìmáàtò ahli sunnati wal jamaa wà alamatuhu àṣeyàn àṣeyẹ kọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ àlùsùn náà jamaa wal jamaa lẹ́fẹ̀ẹ́ tó mọ̀lẹ́. السمة الأولى وأولى العلامات أسيطة رفع أولي كأي كي لا تنتم إني وينهم لا تنتم هذا سنة والجماعة إني وينهم kóra ẹ̀mẹ̀ kóra ẹ̀bẹ̀ ilẹ̀ yóò ìwé yìí ọ̀rọ̀ wọn jẹ́ pẹ́sọ́ ilẹ̀ ẹ̀mẹ̀ ìwé yìí mọ̀tàlá tó tó mọ̀lẹ̀ mẹ́rin amòye ìsáré àpò àmáyé náà ẹ̀kọ́ra àwọn àyè kọ́kọ́ra náà bí àyè kọ́kọ́ náà jẹ́ pẹ́sọ́ ilẹ̀ omi òwe yìí náà yà àpò àbúmọ̀tò náà náà ṣe mọ̀ election ya ẹ na nka ẹ ọba ajẹ fẹsẹ rẹ ẹ na wẹ yìí ẹ yà wà mẹdẹm because ilé ìdè ní ayé ka yìí ara ni kàtó bàjẹ́ fẹsẹ rẹ ìdá ọgbọ́n náà wọ kàtó jẹ àmà àkókò kẹjì ń dibi ọ̀nà nànà àná kàtà ọ̀rọ̀ àkọ́ kẹyọ̀ dàrí dáadé ètò mọ́tà tó tó múni ọmọ wọn wọ ọba ajẹ fẹsẹ rẹ ẹ na wẹ yìí so ọwọ́ wọn àṣọ ẹ̀ fẹ́ yìí dọ̀kọ̀ àbẹ́ ɛdɛ nana jamaa ti mɛ kaa sɔn ɛdɛ nana jɛ kɔsu de dɛ ɛdɛ kɛ se yie wei lati so wa ba nɔ a bɛ ne na ɛnɛ wei koro a ko awɔ jɔnna tó mu yɛ a ka ɔka ila ta zan tɔ ifa ifa nyi na la mɔtɛ ɔna so kene wei hu alal hakki man sɔrɔ de yɛ pɛtɛ kɔsu de n'a jɛ ti sɛnɛ lɔri de sɔrɔ lati tó mu ni bɛ a wa jɛ kɔsu yɛ lɔri de sɔrɔ wa hiri la yɛ tó dɔgɔm man hazala o tó mu ni sɔlɔ sɛlɛ ɔ kɛ ɲɛ ba ka ɲɔgɔn ɔ n'a kɔni ko ọ̀dọ́nà akọni mi wáyé sí ya ọ̀dọ́nà akọni dùnwó àtẹ mọ̀tà tuntun mu ni àmà ọ̀dọ́ ọjọ́ zàtẹ ilé yà wà kàjọ zàtẹ dání ka gbọ́dọ̀ dá ọ̀gbọ́n ìwà yìí mọ̀tà tuntun mu ni òsóni bẹ́ẹ̀ yìí rẹ̀ ní òbí sí ni àmì lẹ́yìn bẹ́ẹ̀ so àwọn afẹ́kà náà ọ̀wá àti wà dàmà ẹ̀ àwì ẹ̀ àwùjọ àwọn olóòdì náà bá dọ́ọ̀bọ̀ bá wà náà sí mọ̀tà tuntun mu ni màá yẹ

inizidanga nabo wakozesa mukilasukumu ine nakusoma okumana tokola kulukumu walambulire lwakatukasai umire mukilasukumu abuyaka awakaikimisina mutumuliaya kaamweli mutuma nasuidoleketayawo ehumemani nosanayekanya abaka ado abakale yuponya yosaya omulimi ayeka meeno kakanto enesiminyamumelano kallifu llahu nafsan illa husaha nyo ayeka meeno kata eh, ensiminyamumelano sọ ọmọ anyi atọ germany sinmi ẹ yẹ àwọn mẹ sáà sùwúrọ̀ nù bẹ ẹn ka yi wa wa wa ka wa ẹyà nù wa ka yi wa wa ka yi nà wọ si yẹ dèrè yẹ tuma wà nọ ìgbà alhassan lèrè yìí zọm ẹfẹ sọ n'anyi yẹ ọ ní wà jẹ gbogbo àtàwọn àtàyọ ọsọ náà sọ ẹmẹrẹ sọ kàtẹ ọ ọtọ tuntun mu ni wọn náà sọ ẹmẹrẹ sọ rẹ wọn ẹ ẹ wọ bọ ní ẹ sunu gbọdọ ànkà mẹka yẹ sunu nàbà náà sọ ẹmẹrẹ sọ rẹ wọn láti tómìrì ẹ̀wọ̀n tómìrì ọkà dáná ẹ̀yìn ọkà ọ̀dọ̀ ọkùnrin ju àgbà ọ̀dọ̀ ọkùnrin kú àìsí ya láti tómìrì ẹ̀kú ìjà dáná náà dáná wá àìsí ya káwé ramana ìníyí kú àbá láti tómìrì àbọ̀rán àwọn nìka ẹsẹ̀ dá ẹ̀rẹ̀ kò sẹ̀bà ní wọ́mùrì ẹsẹ̀ dá ẹ̀rẹ̀ kò sẹ̀bà dáná ìnà ọ̀rọ̀ gbàkà làbẹ̀ mẹ́sàn ọ̀wọ́n náà àwọn ọmọ ومرة بلا حقه فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم لا يعبدك كوم يبقى مرمنا وكوم يبقى مرمنا تقية صالحة أنا لما واليوم لي ما بغير دو كون جاب دو كتا كلاما وتدور في سواجهم وملوقتنا نفسها أنا بقولي كيف أن تصيبهم فتنة فتنة بأسوا أنا ما نبغيتها فتنة بورو fitnatu fi diinihim fayasadduna an tariqi haq de de de eh, muri da ka e, e julo boroñi lakin tumini an tusibahum fitna fi diinihim wa fi dunya en eh, ka tabara suwa kan yo ina e ken ina mona do muri do asiaro wa adana e dey abẹ́rẹ́ náà ìka ìwọ́rẹ́ àti kùránì mẹ́yìn ni abẹ́ súnmọ́ tó mọ́rí mẹ́yìn ni a ní ẹ̀dẹ̀ náà ìka domini dọ̀ ọ̀gbọ́n ẹ̀yìn ìjọ́nìjọ́nà ọ̀tọ́tọ̀ tó mọ́rí yàrá àwọn obìnrin tàyà àwọn. ní ọ̀gbọ́n rẹ̀. ama ọmọdé nyɛ ŋmá bɔre nàbà lè nyiwó báwọ na ìyá awo yẹrẹ yíyọ yìí nẹ ànyẹ subhanallah dá awo yẹrẹ a yìí nẹ ẹyẹ ama so azɛni ni wo iwi nada láti pè mọ sasi yɛ wa wọn lọ sọ tún tó mọlẹ. alaalaamatu asaaniya ɔdi ka ee kɔɔlu hɔn gɔrɔba azɛni na bi ɛzɛni kaka ɔdɔ bɔtɔ bi ebi ya da bi eri kaka nana nana ɔkɔli sɛ ɛna kɔ akpani ala kɔ mɔri mɔri láti tó mọlẹ o tó mọlẹ àti bàbá rẹ kàtó tẹ èyí sọ yìí muslim. فإن الإسلام بدأ غريبا وسيعود غريبا كما بدأ فتوبى للغرباء صلى الله عليه وسلم صدق رسول الله صلى الله عليه وسلم كيف لا يصدق وهو الصادق الأمين الذي لا ينطق عن الهوى إن هو إلا وحي الله عليه وسلم إلى كما أما يا جراك عن أفوي الإسلام أنا أو أني مدايك وضع وضع وضع وضع وضع وضع وضع وضع وضع وضع azọ́fọ́ lọ́gà ọtúnmí kìí ọ̀rá àta tó ọ̀rẹ́ bọ̀ bọ̀ gbogbo yẹ́ lọ. sọlọ́lọ́ alẹ́sẹ̀lẹ̀ lèrè ká ojú ikú ọkọ̀ máa ń pẹ́ yáni lókù ní kọ́ ọ̀dọ̀ yìí lórí ìdí àbáyé bọ́lá kan náà à ń kéye kù ọ́ ìran náà bá ẹ bí ikú ọ kàkọ́ ọdún ikú ọ má bọ̀ ká ìdí ikú ọ ní ọ̀báyà báyà ọtúnmí ọkọ̀ àwọn ọmọ ìbára náà ọ̀bọ̀ bọ̀dọ̀ bá fàtúwọ̀ bá lè gbọ́rọ̀ bá ẹ̀ لا تتمني عزاد تمني كأي فتوبى للغرباء الذين يصلحون إذا فسد الناس أنا ضغط الله انا يكأي تاني جاء دي تاني جاء دي بضبوري جاء لن يكو دوبة يكا عزاد تمني كأي فتوبة للغرباء أصلا ما هي صحيح مسلم فتوبة للغرباء أناس صالحون في أناس سوء كثير من يعصيهم أكثرهم من من يطيعهم otomurika abe nyanaka ɛyɛ eh, apini anu ewura bi ɛyɛ eh, anyangoro ɛnɛɛtik ne maans ewe eh, pataki ase mɛ dɛba nana yi e, ee ani mi wei dɛyi na do tomuro kuna kana awura tɛtɛrɛ ana eka, ka abe ne ma ya ɛbɛ na na awo abe ya asa kɔnɔ so abe ɛyɛ akowa ɔko ɛnɛ guwa na asa kɔnɔ ana tó wọn nìkan ana si kò tum la bi ma ṣe abẹsẹ nìkan ɛyɛ na kɔ ɛyɛ na kɔ kɔ kó bẹrẹ yà kere ka aba musu na abu wa aba ina kana ko na dore kare nke de nke ina wa se han la ko so mori no go si e bi na wona sala ti yo ka ni tamassuku hum bil hadith o ko ko hadith ne ko ko hadith fa hum ahlul hadith ala ida mai ki ahlul hadith ya de ila is sana ama ya iska na ya anya ni qur'an o da anya anya ni hadith ene ko pande ya ko pande ya ko ko lọ́sùn tó wù. àyìn àwọn àwọn ìta lọ́kùnrin àwọn ọmọ ẹgbẹ́ kọ́ọ̀lá sí ìyọ̀dá káwọ́ dáadọ́ lọ́sùn tó wù. àwọn ọ̀dọ́kọ́ sọ̀kọ́ àwọn ọ̀dọ́ ọ̀yára kẹ̀kẹ̀rẹ̀ ọ̀hún ọ̀dọ́ náà sí ní àjú gbọ́ọ̀ṣọ́ dọ́nà sí kọ́ọ̀lá sí ìyá kọ́ọ̀lá sí ìkàlà àbákàlà lọ́sùn tó wù. àbẹ́sẹ̀ mú sí ìbà ẹnkátó àwọn náà ọmọ ní ní ìlà ìgbà ọ̀ẹ́kọ́ ní ìlà ìgbà ọmọ fásitì tó wúlò ní àwọn ọ̀fẹ́ ẹ̀mdọ̀ ọ̀nà àbí ní wíwí ìlà àmì àkà ọmọ ọmọdé ọmọdé ní ìlà ìgbòrò ní yẹn ní àdìyàmọ̀ yìí láti tó múlì ìfòkàmù gò spiritual èyí àhìkàtà láti tó múlì náà báyà ọ tí ilé the ordinary one náà báyà báyà náà bù sí so ẹni mọ́nà tó kú àdìs ọgbọ́n náà bí ká èyí ẹni sanárẹ̀ sí ìrọ̀ ọ̀dìkì àjẹ́nà náà ṣídàtà àṣìyí ṣídàtà àṣìyí nígbà tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni bá náà túbọ̀ kú bẹ́ẹ̀ màá sórí kẹ́lẹ́ sáà tó kú múlí náà kú mẹ́rẹ̀ ìdó tó múlí ọjọ́ ìtọ́lẹ̀ àwọn ọjọ́ ìtọ́lẹ̀ sẹ́mẹ̀ àwọn kò múlí ọ̀rọ̀ àkàyíwá kẹ́lẹ́ àkọ́kẹ́ àná lákòókò fi rọ́sọ́ lè láyé ó sì wà tó hasana. a ń ṣe àbùdẹ̀tọ̀ àwọn ọmọ àgbáyé bọ́lá àkàlẹ̀ dọ́ǹkà náà jẹ́ ìjọ ama ina manfanihi liman kana yarju Allah yarna ikafiki kama na kirumu gunudu mshirkaran wal yawm al akhir atakuwa vyema wa dhakara Allah kathira domo ita mwe mliwo awao yani asile ni sasa wa bikadi muadatu an-nasi muadatu kathir min an-nas lakum وافتراؤهم عليهم ومنابزتهم إياهم بالألقاب السيئة sanare ti yewa sani kai azawa mana ma gawa ne muson de ye paalu mana de ya hali ti kuwa wai kai ko ya na ni ni kina en mana so ya wa da ma ta pa ni sina ene me hali sin ene yi ne koro koro ka ata na na ko isa sinna do me ti pa be ana dai ka ni sinna la tun tun ni o mo ko ko mo sọ le eh ina juwe maya ni sanase wa ke azawa mana azawa ne ọmọ mi dẹ ẹ adarí tí eku ayé ẹ nẹ ẹmẹ dẹ kẹmẹ láti tó múlẹ ọ jẹ ti dọdẹ ẹ anyi ha kú ọrọ kẹnẹrẹ extremist ẹnẹ wọ terrorist ẹnẹ fanatics irhabiyun ẹ mutashaddidun láti tó múlẹ mutatarrifun ọmọ ayé lẹsẹ dà ọ ṣe ilé ilé akọ ẹ wa àwọn mẹjẹ ànẹsẹ náà bá ma ni bá ma àbẹjẹ sẹbẹ ni mo tó mu sọdọ sọdọ lára àkókò tó mu yìí nko mu nana ne ana mma kaza dere kai ɔda sami ɛndi na ne do akara ya onu hu na afa na nana ne kike kala kai wa ka kai wa ka ka kala ida ne ada wa ke ba sa da wa ne si da wa ne ni da wa sa sa na to to so ɔda wele ɔda ka ɔda bi chejeje ɔsɔ ne ya de ɔwɔ no ɔda ka ọba wọn ṣiṣan dá akọ mẹ yà nàbà ìbá akọ nà bọmọ àbá ọnà akọ má àkàbọ akọ ẹyẹ nà bá bọlá sẹdẹ nkàtà ọkọ tó kéwì ni ló kọsà ṣe bíbí ẹbẹ nà mọ ni ọni kà kà má nílò ẹbẹ nà má kà iná nìjọ ẹ nà á gà akọ dà ṣe bíbí asẹyìn rẹ ni wọn anà kà akọ dà ẹ ẹ ṣe bíbí because ẹ ṣe bíbí ọkọ tó kéwì ni àwọn akisọ àlẹ jẹjẹ bí má nà dàtí ìdí àpòtù ó tu dàbí mẹ́rin àbí àmọ̀ye àwọn akisọ àlẹ jẹjẹ isɔnga wɔ aba yɛ abɔ no matala tó tóbi awo afi hã ɛhu pila asɛnɛ mbɛ yan ɛnɛ ɛnɛ mbola kò nyɛ ayɛlɛ o tu yɛn bɛ o tu ɛbɛ ale kɛji jɛn ɔnam ɛbi very good isɔn aso bo ɛyi yɛ akɔ bi abɔ aa ɔtɔ mi yɛ ɔnɔ rɛkomɛnd dan yɛ ɔnɔ kaa kɛ ɛwutɛ ayi yɛ ɔfa lɛ nala asɔ palikala wu ɔfila mɛ yà fɛ mo yɛ ɔkasɔ palikala yɛ abɔ mo n'ɔbɔ yɛ abɔ.

ẹ̀ẹ́mẹ̀ islam wọ́n encourage kalkibul nas ka anyi ha kwẹ́dà ní wọ́n tẹ̀ ní ní ìmọ̀dà ẹ̀yà wọn náà wọ́n sẹ́rẹ̀ ha yìí ní ọmọdé náà ní àgbẹ̀ mu yá why because ìzá ka ìdàtú ìdàtú ọ̀rọ̀ yá wọ ìzá rẹ̀ kàn mọ̀ dọ̀dọ̀ náà àná àkọ́ àpò báyìí bí ìyá ń kakọ̀ dàrú tiẹ̀ ní ẹ̀mẹ́hìn mọ̀tàlátì tó múlẹ̀ mọ̀tàlátì tó múlẹ̀ náà sáwọ sọ́dọ̀ wọn náà bìkọ́ ìdá kọ̀ kì í ọ̀nà àpẹẹrẹ ìdò sọ́dọ̀ àbọ̀ ẹ̀nẹ́mẹ́hìn máa gba ẹ̀nẹ́mẹ́hìn bí lásán mujawazatu lhat ɔyɛ pari ɛwɔ ɔyɛ pari hɔ ayi fɔlɔ gbɔdɔ náà ɔyɛ pari hɔ ayi gbɔdɔ náà mun na o bɛ se mi ɛhama islam ɔyɛ kore k'a sɔrɔ ɛha o wa wɔn ɛwɔ anu suna suna ka kan tia ɔtɛ didi abiri eye ɔtɛ hɔ anu kyimkyimi ɛhɔ kɔn awɔ kɔn ama tumire ka yi ɛyɛ ne mu mun na ɔban aban dika ne bila ɛyɛ wa na yi kaka tiri mɛ ni tiri ma ne bila a bɛɛ nana gili dɔn na anan kai galabatuhum hawahum wa ahwahum ile wa ni ono wu ya se ah wa ane bi mi kawe le mi o a ta ra fere fun ase mo ino mo ka an mo na ka me ara ma me okay on to mi wa ka adisona ro asapan ka wa ne be ka heye a ce ji dawo na láti tó mú rí. àmà ka ee ani bila ka utia dɔrɔn na wakɔ pari ta wani dɔn kari tɛ kɛ ɲamɛ kan o ti yɔ bɛrɛ kɔta kɔ dɔrɔn ɲamɛ kan y'a bɔ amadi islam dɔ ka ee yija a fɔ ɲɛnɛ a fɔ n'a ɲɛnɛ mɛmɛ ya ɔba a kun ye ripɔta fɔ ne ma la dɔw bɛ di o sɔni bɛ yɛlɛ lati ko mi a ŋana ye yɛrɛ domu dɔ a ko kuru yɛ ka bɔ yan ɛɛ n'a ne ko n'a yɛ kɛ ye i y'a m'o ji yɔ de ne i y'a n'o ji ye ìjọ orí kéne bí lọ́sọ̀ àgbọ̀ ọdún yìí lọ́mọ̀ ẹ̀kọ́ àmì gbogbo ẹ̀fẹ́ kò tó wù. bẹ́ẹ̀ wẹ́ẹ́ mẹ́ẹ̀ẹ́dà kọ́ panìyàn náà.

n'osu ta akɔsɛlɛ ɔwɔ bɛrima kaka ɔɔ ama su ta akɔsɛlɛ ɔwɔ ɛsɛ fila kama wɔ la ayɛ abɔ wɔn akɔkɔ dusu hu enyi ni kiri dusu kɔrɔ dusu hu enyi ni na bɛn wa masala tun tó mori no wɔn a nyi na bɛn wa dusu kɔrɔ dusu nyi a bɛn na alɔ la wɔyɛ mɛ an dɔ tó yin masala tun tó mori wɔyɛ eyi ni ana nyan kɔsɛlɛ mɛ ɛbɛrɛ mo yɛ ɔwɔ n'a ye n'a yɛrɛ n'a kɔrɔ ko ɛwɔ dɔ bi dɔ báàmà lọ́nà ọmọ àwẹ̀ ìdàrà ìdókòwò láti tó mú wà sí ẹ̀sọ́ aṣọ ẹ̀rẹ́ nà kẹ́ islam mẹ̀ka máa bọ̀ ọ̀nà bà kẹ́ ọlọ́run ní ẹ̀yẹ má báyọ̀ islam mẹ̀ka wà wà àwọn ọmọ àwọn ẹ̀yí jẹ́ à mà jẹ́ àlọ́ lọ́wọ́ alẹ́ ìfi dín ní mẹ́rin má bà ẹ̀yìn ẹ̀ nínú mọ́rí ẹ̀ńdẹ̀ nínú mọ́rí kò ní sùkọ́ ká fún láìpẹ́ ẹ̀yí jẹ́ à ń bọ̀ wá kí islam mẹ̀ka ọwọ́ wàá wà wọ̀ ó wà wà nínú àwọn ọ̀rọ̀ ajé ń bọ̀ àmọ́ ní àná kó lọ́ọ̀hà rùkùnmí yẹn tẹ́ bá ọmọ ọkọ àbáni àmọ́ wọn sàmẹ̀kà wọ ọ̀ ẹ̀yìn láti tó lò àwọn sàárẹ̀ ìnìyẹn yàn ní ìgbà olùdí ni wọn náà fà dé ní láti tó lò ìlà rẹ̀ hàn bàtà àdìmọ̀ àdìmọ̀ mu yìí láti tó lò òmìnira gbèsè ẹ̀hẹ́ ontomori ọkà yìí àrùjọ náà rà fẹ́ pàrẹ̀tà àwọn àndà nígbà káyé yìí báwọn kọ pàrẹ̀tà àwọn islam aka hijab anya e, na anya na kete ka he hijab na ba ka hele me ya bele we ni na na asa na so ke preso ai ani je ona sa sa ke e ona ana ko ka hele ko ko me heji ana ko ba da ko ko ka wo ka ye ona na mo ni ko da ara ta ka ni ka e ana ka ko na ha ta ka heji e wa ka ara ta na e ka wo ti e na to mo no you see so wana, wa an so le ka ọ̀gá àmọ̀ tó ìkọ̀nà sáà sí súnmọ́ anyị ezinụlọ n'obori ya na ụkwụ ana ka obodo tudu ma a na mee da ekwu ero ka ma ma na ya mere o meji fi gwada o meji fi ọmọda dọọmị ka sọda kuzo da vo beautify ọga ọsọ nbe ile apịa ọ na-aka ọzọ dị na-ete n'ihu na na ọya ya na ya duza na ha agbara taa ọ meji kwu ije ije a yà sálà náà báyà bá a mú èyí yàtọ̀ ọ́n mọ́nà oṣù ìdí àbàbọ̀ ẹ àárọ̀ làbá yà mí dọ́mọ níbi kì í sún náà láì dáná ọ̀pọ̀lọpọ̀ tó mú rí mi lára sí ìdí àbúdó kú ọ̀tọ̀ àmì yà sálà ìdí ìwéèrè onú náà yẹn náà wọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ tó mú rí ìdí àbọ̀nà bọ́ọ̀dù kò wúlò àwọn ọ̀nà dẹ̀ àárẹ̀ àpàdà fún dọ́wọ́ ọ̀bá àndó àmà sọ́kọ̀ wá hílẹ̀ àwọn mẹ́rẹ́ àti yíyọ ìjọ mọ̀ nínú láti ẹ̀kọ́ mọ̀ nínú múnà òbí sí ẹ̀mẹ̀ wọ́n wọ̀n náà nílẹ̀ mẹ́ yẹ́nyìn mẹ́ ní ọ̀gbọ̀n báyà báyà àní sínú tó mọ̀ nílẹ̀ yẹn ètò wọn àmì dáyà wò ìbí lé tó wọn wọn ọkọ̀dá akọrẹ ká sáfẹ́ nana ẹgbẹ́ bí ọba àkọ́ wọn sáwọn náà sáwọn wọn fà fà àpẹ́ níbi fẹ́ níbi nàlẹ́ àwọn ọkọ̀ hàn àwọn àlùkò tó mọ̀ yìí wọn eléwu náà fà sọlọ́gbọ̀n àrẹ yẹn sọlọ́ ala mɛ ka sɛnɛ kala yɛrɛ kɛ tan an tɛ taa ɔ buru a bomoko kɛnɛ dɔ dɔ ɛ yaa ye sisan nɛ ala tun t'o mori a tun t'o tomori k'a ye mɔri k'a ye ɛn a se wa ko matuma tun lɛ tan ma ba tun lɛ rɔ isa nana ka bɔ a mɛ kanya ba ne zan ye kɛ ɛ a fɔra ko ne ma sɔrɔ bi tɔ ne ye sunjata tɔ so ma ba tun lɛ rɔ dɔw mori bɛ sigi yan an ka tomori mɛ kɛnɛ a yɛrɛ to kɔlɔlɔ a ka ban ka taa fɔ kɛnɛ kɛ àwọn ọmọ mi wọn ní ìyàwó ní súnà bí ẹ̀yìn ọ̀hún tó mọ̀ kọ́ lọ́nà àfẹ́rẹ́ kọ́ bá wà á di eré kan sẹ́yà fún ìdáná àdéhùn ibi tóbi kẹ́mi báwo kọ́ ọmọ bí ọkọ̀ mìíràn wọn tó mọ̀ kọ́ lọ́nà. òun náà mo lọ ọlọ́wà ẹ̀kọ́ tó mọ̀ kọ́ lọ́nà àsúnà òkè dáná ẹ̀kọ́ ní sọ́ọ̀dù mọ̀tàkì tó mọ̀ súnà ọ̀rọ̀ pàtàkì bọ́ọ̀kadà wọn ọ̀yà ẹ̀yìn ọmọ ẹ̀yìn náà múra wà ayé kata wàlú mẹ́nu so àwọn bẹ̀rẹ̀ ẹ̀yà àmàdúrà ka yìí múra sẹ́yìn dẹ́gbẹ́ anyamọ́ because yìí àyàrá àmàdúrà náà ẹ̀ ẹ̀ lòmìnira yà pé يعصي لما يقول ما نعصي جدي والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لنا المسلمين عمر عمري كذا أنا عبد أنا ما صبر إليه عمري كان جري بين الجود وبين عمري كان عبد أو شو ذا يفوا أنا عمري مكان عمري كنا في أيه نو بسين so wa mo na abisu na tumri anu muri ayo kata kawane asuna ka para kaman nana ka amana ka doko shauna awa madua kwa wabudu yao abene fitna ibtilaat imtihanat wana min man min indillah abene kwa itabali kun gomuli so maya ta no bisi adre mama li kwa shaiko na maslatu tumi adre maya ani kai oyi gogogo na baba ko kai Allah ta sa sunu tumi sallallahu alaihi wasallam asayuna aya na gotieta progodo hadis de gotieta salatu tumi so يا ya يا انا ya na man wal janna eh wa na sa su tumuri sallallahu alaihi wasallam ya ya ya ka awon tumuri mekan kullu يدخلون الجنة إلا من أبى كيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى صلى الله عليه وسلم أهل السنة والجماعة أنا والجنة أنا أنتم الجنة يا أبو كاجي أنا نحاول أنا وتملك أبى أنا نحاول الجنة أه ولا ليه de ni ne ka da kɔrɔ ma gan dɔ ka ye no tumi dɔ ka ye de ka te de tumi sin kɛ ina bɛ i kɛ no tumi ka ye man atɔ ani a kana asa ta da ala janna do amal janna wa man asani ala na abari me be faqada aba wo i kɔnɛ ngal janna sallallahu alaihi wasallam hadisa bu hore ona ona na bi sin so hadis oni asira te hadis imam muslim oni abu muslim abi abu iyas ona do ɔsɔn bɔrɔ ɔne ka sɔn vana sɔ kɔ yan fana na nka ɔsɔ asunɔ tomri sɔ dɛsɛ mɛ ɔsɔn na ara kan vana ɔsɛ yan ka fana nka wajo tomri yi ala ikɔnɔ bɛ ɔnɔ dɛ bɔ muslim dɛ ikɔnɔ bɛ abu iyasa ira mi gbɔdɔ bi salama ana bɛ bi alafu ɔka yi aa mi jɔn na wanya afa la ɛnda dabi yi sɔn bɔbɔ ala salama bi si la ahi wele o yi sinɛ nyɔn bi bibi ɛkɛkɛ ɔka nyɔ la ana yi dɔ tomri da ɔma arisa la yi kɔbɔ ha sɛ ɛrisa kɔbɔ ha láti dá rẹ̀ láti tó múlẹ̀ ọ̀nà ní ìrọ̀pá máa dá ẹ̀mẹ̀ bàbá tó kéwòn ní tó múlẹ̀ ká tó ń bi ẹ̀mí ni ọ̀nà wájú máa ká tó tó múlẹ̀ orí ẹ̀ náà ẹ̀ bọ̀rọ̀ ọmọ àtà kẹ̀kẹ́ rẹ̀ ní ìjọ́nìjọ́ náà sàn ká ọ̀tọ́ múlẹ̀ ká ọ̀tá wọn àti wájú àwọn ọ̀rẹ́ sáà láti tó múlẹ̀ rawi hadis okay dogo okay mastafa men yo kato resul desa okidon tumri kan kay lasafa ko ma an kato resul desa la ko tumri àwọn adé àdìsí ni wíwá fa yìí máa mọ̀lẹ́ àbò ilẹ̀ kébù fama ọ̀fà ha ilẹ̀ fi. ọkà ẹ ẹ ṣe mẹkọ kà kọ náà nàṣírọ rẹ yọnà parí ẹsọ kẹtẹ wù ọkọ tó mímu àwọn mẹsùlùmọ náà ẹka sẹ náà sẹ àná ọrẹ bàbá ọrẹ bàbá nínú rẹ ìnáyẹ náà nínú rẹ ọrọ mọ tómi rẹ àmàdúrà káwé náà wà fọkọ rà ìlàbì àdúrà tómi rẹ automatic láti tómi rẹ. ọ̀rọ̀ náà lẹ́wọ̀n ilé ọ̀yọ̀ ọ̀yọ̀ nìkan ọ̀yọ̀ nù dọ́ọ̀lù mìíràn ẹnẹ́fẹ́ ìkí sínú tó mọ̀lì náà àwọn àmì ẹnẹ́fẹ́ ìkọ́ náà mi sínú tó mọ̀lì náà ẹ̀ ẹ̀ ní ọ̀kátà wọn nínú ọba àbáyà domini àwọn ọmọ ẹran sọ ìlànà domini ọ̀nà wa. àkànní ọ̀nà bíi islam ìṣe àwọn alifa ìlú islam islam ìlú yóò ṣe. Thank you tọ́ àtàkì ẹnu masu tumurin tọ́ àrí ọ̀dún àti islam a ní ìjọ àdùn àrí rẹ̀ ha òdìdì na àbíbà ọkùnrin ọ̀nyẹ́rẹ̀ tọ́ àásù òkú mọ̀rí bìdí èmì nàbí ɛhɛ ere ya mun zana ya do hukun da islam do jizo ko ok to ah a bada bi ko mun ya bi to eh sanan kan usani ka agoyi ya aban sanan baraka din o da yala sun kata su biya yo sanan to mun na islam ne do shi ta to to ira ne aka do do san sanan ne mun yesi ka ke ashhadu ashhadu هب ألا إله إلا الله إلا الله إلا الله وحده وح وح، وحده لا شريك له وحده أشهد أن أن محمدا عبد الله ورسوله ورسوله ورسوله ورسوله وأن عيسى ابنه مريم مريم عبد الله ورسوله وكلمته وكلمته ألقاها ألقاها إلى مريم إلى إلى وروح منه Minu. منه منه منه اها اشياء لو كان اراسو هو اراسو هنا اه ahọ́yí ma lọ́wọ́ dèé náà wọn náà ahọ́ bóòlù ọ̀rọ̀ àsọ̀wé ní islam bóòlù ọmọ ya bóòlù ọmọ nìkínníkí àbá fún ọmọ dèé

arin inshallah uh, uh, an kama yi mitan a bane ya inshallah to muna ba ọsọ yi bẹta kudi islam don mu yana wa ọsẹ awuto muna to oyi na mara na ba mi ka wa ku jozo ne muna ba sọ zama O ọmọ yana ba oyi na mara na ba o oyi na mara na ikaka ọba abọ kwansan amin don mu yana ba abai bimbe ni aso mu yi zama ni na ni islam na ba shi ka taturu islam dia shi ka taturu arisu allahumma salli ala muhammad wa ala ali muhammad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 اللهم علم الحق حقا وارزقنا اتباعه وعلم الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا لرضاك وجنبنا سخطك اجعلنا نخشاك كاننا نراك حتى نلقاك وارزقنا خشيتك في الغي والشهاده وارزقنا تقواك في السر والالانيه اللهم انا نعوذ بك ان نخاف عهدا غيرك اللهم اجعل خير ايامنا كلها يوم لقائك اللهم لك الحمد على ان بلغتنا رمضان واشهدتنا رمضان وفقنا اللهم لصيامه وقيامه وارزقنا فيه من الآباد ما تحب وترضى واجعلنا ممن تاتك فيه رقابهم من النار يا ارحم الراحمين اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وسائر صالح اعمالنا يا ارحم الراحمين اللهم ان كنت كتبتنا عندك اشقياء فمنا كنا سعداء اللهم ارزقنا سعاده الدنيا والاخره واكتب لنا سعاده لا نشقى بعدها ابدا يسر اللهم كل عسير وسهل كل صعب اللهم اقض ديوننا اللهم اقض ديوننا اللهم اقض ديوننا وخلصنا من الديون ولا تجعل لاحد علينا ان يهكن عند موتنا يا ارحم الراحمين اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم باعد بيننا وبين الحرام كما باعدت بين المشرق والمغرب نسألك يا الله من كل خير سألك من عبدك رسولك محمد صلى الله عليه وسلم ونعوذ بك يا الله من كل ما استعاذ بك من عبدك رسولك محمد صلى الله عليه وسلم نسألك يا الله ونرجوك أن تجعل كل ما عملنا أو نعمل من عبادتك خالصا لوجهك الكريم اللهم إنك بهوائجنا كلها لا عليم وأنت على قضائها لا قدير اقضي لنا هوائجنا كلها ولا تفضلنا بين حنكك لا في الدنيا ولا في الآخرة جنبنا الفواحش كلها ما ظهر منها وما بطن اللهم أرنا من أزواجنا وأولادنا ما تكر به أعيننا اللهم اصلنا واصل آباءنا وأمهاتنا وأزواجنا وأولادنا وإخواننا وذرياتنا وسائر إخواننا المسلمين أجمعين اللهم أعز الإسلام الإسلام والمسلمين وأذل الكفر والكافرين دمر أعداءك أعداء الدين انصر كل مجاهد وكل دائم وكل وكل مجاهد في سبيلك يا ارحم الراحمين اللهم انصر كل من نصر دينك او دعا الى سبيلك او جاء او جاء او جاهد في سبيلك اللهم اجعلهم جميعا تحت عنايتك وحمايتك ورعايتك ودراستك